ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba asitọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ nínú àánú rẹ̀ kí ó má ṣàì máa tọ́ wa sọ́nà kó tọ́ ahọ́n wa sọ́nà kó sì fún àwa tí a ń gbọ́ wa ní gbogbo ààyè ní àǹfààní oore tó pọ̀ láti lè rí nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀ gbogbo àwọn àyè tí irú ọ̀rọ̀ báyìí náà ti ń wáyé abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀ kí ó má dùn wá ní ládàá. gẹ́gẹ́ bí àwọn àlàyé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nínú ètò wa yìí tí a mọ̀ sí alhidaya ìmọ̀nà kúrò níbi ìṣìnà yọlọ́wọ́n bá kí kó má jẹ́ kí ìṣìnà ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. à ń sọ̀rọ̀ nípa àwọn ìdẹ̀kùn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún àwa mùsùlùmí nípa ààwẹ̀ gbígbà kí ló fà á tí a fi tẹnu bọ àwọn abala yìí ó náà ní wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ọ̀rọ̀ yé dáadáa láwùjọ wa lẹ́nu wọn a máa rí ààwẹ̀ gbígbà gẹ́gẹ́ bí ìnira wọn á tiẹ̀ máa wò pé ó dàbí ìgbà tí ọlọ́run fi ń ṣe ìdíyàjẹ fún àwọn ẹrú rẹ̀ tó jẹ́ lẹ́ṣẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀ o ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé àwẹ̀ kalẹ̀ ó gbé kalẹ̀ láti jẹ́ àánú àti oríire fún wa ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ni wallahu yuridu bikumul yusra wallahu yuridu bikumul usra ọlọ́run ọba tí ọlá rẹ̀ tóbi tí ọlá rẹ̀ sì ga yuridu Allahu bikumul yusra yuridu Allahu bikumul yusra wala yuridu bikum al-usra dájúdájú ọlọ́run lọ́ba ọba tó fẹ́ ìdẹ̀kùn fún wa ni o bẹ́ẹ̀ sì ni kò gbèrò ìnira fún wa bó ti wulẹ̀ kó ma eléyìí ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi parí àyà ọ̀rọ̀ àwẹ̀ gbígbà láti jẹ́ ká mọ̀ kí gbogbo òfin tí ń bẹ nú ẹ̀ ó kún fún àánú ó sì kún fún ìkẹ́ ọlọ́run ọba ní wa an tasumu khayrun lakum ọlọ́run ní gbogbo ayé tí ẹ bá mọ pàtàkì rẹ̀ ni nínú Ramadan tí gbogbo yín ó sì máa gbààwẹ̀ wọn ló máa lóore fún yín ó yẹ kárẹ́ nìkan tí yóò máa jẹun tí yóò máa jọ̀sán nínú Ramadan irúpọ́lọ́ wọn bá ní wa an tasumu khayrun lakum kẹ́ ẹ gbààwẹ̀ yìí wọn ló lóore fún yín oore ti ẹ̀sìn ó ń bẹ ń bẹ oore ti dàgbàsókè nínú ẹ̀mí ó ń bẹ ń bẹ oore ti ọrọ̀ ajé ó ń bẹ ń bẹ oore tàwùjọ ó ń bẹ ń bẹ gbogbo ohun tí ń jẹ oore pátá ọlọ́run ọba kò síbi ààwẹ̀ gbígbà ló fi jẹ́ pé ẹnikẹ́ni tí ó ní kápá láti lè gba ààwẹ̀ tí ó wá fi ààwẹ̀ lẹ̀ tí kò gbà á tí wọ́n á ń jọ̀sán oore tó pọ̀ ló bọ́ mọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ o abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kí ó má ṣàì kí ọ̀rọ̀ rẹ̀ ó yé wa. nínú àwọn ìdẹ̀kùn tí ọlọ́run ọba ṣe nípa ààwẹ̀ gbígbà tí máa ń fà á tẹ́pẹ́ lómi máa ń rò wípé ń gbẹ wá ní agbáwẹ̀ tó bá rí báyìí kọ́ tó bá rí báyìí kọ́ ọlọ́run jẹ́ kó yé wa látòrí ahọ́n anabi sallallahu alayhi wa alayhi wa sallam pé ọlọ́run ọba tó gbé ẹ̀sìn yìí kalẹ̀ ó ti mà wá kó tó mà wá o ó ti mà pa àwọn ènìyàn kan bẹ tí wọ́n ó ṣeé ṣe kí wọ́n má láǹfààní láti lè gba àwẹ̀ látara ìlera àbí látara àwọn ìdí míì nínú àwọn ìdí míì tó lè má jẹ́ kí a gba àwẹ̀ òun náà ni alhamlu wa tí obìnrin bá lóyún àbí ẹni tó ń tọ́ ọmọ lọ́wọ́ ẹ wo ìdẹ̀kùn nínú Islam anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oni inna Allah azza wa jal wada'a anil musafir shatra as-sala wa anil musafir wal hamil wal murdi as-sawm anabi sallallahu alayhi wa sallam ń dájúdájú Ọlọ́run ó ti ṣe ẹ̀dẹ̀ fún ẹni tó bá wà lórí ìrìn àjò èyí tí ó fi kí irun mẹ́rin anabi ni kò fi kí méjì látara ìdàkútọ́lọ̀ ń ṣe fún ni nítorí pé ó ń bẹ lórí ìrìn àjò. bákan náà ẹni tó bá ń bẹ lórí ìrìn àjò ẹni tó bá jẹ aláboyún àti ẹni tó jẹ ẹni tó ń pọmọ lọ́mú ọlọ́run ọba ní àtànẹ́bí sallallahu alaihi ó ní ọlọ́run ọba ti ṣe ẹ̀dẹ̀ fún o kí ó fi ààwẹ̀ lẹ̀ ní ìgbà tó bá ń bẹ nínú àwọn ìṣesíta àkàkalẹ̀ yìí asáfàrò wàlhámlò wàrọ̀dọ̀à àwọn àfáàní ìdá káfàtì hamilu alaljẹnin tí obìnrin tó lóyún nínú Ramadan tó bá ń páyà lórí pé tóun ò bá jẹ ǹjẹ́ kò ní kó ìpalára bọ́ ọmọ tí ń bẹ nú àbí nílé ìwòsàn ẹni tó jẹ́ dókítà tó sì jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tó sọ fún irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ wípé ìwà arábìnrin tó lóyún yìí ìṣesí rẹ̀ ò gbà kó o má jẹun nítorí pé n tó ń bá ń jẹ òun náà ni ọmọ máa jẹ nínú pàápàá jùlọ ní àsìkò tí oyún wà báyìí àbí ẹni tó ń fọmọ lọ́mú òun náà ń páyà wípé tóun bá ní kóun ó gbààwẹ̀ eléyìí yóò kó ìnira bá òun àbí kó kó ìnira bá ọmọ ó ṣeé ṣe kó mi ó gbẹ nínú ọmú àbí ó ṣeé ṣe kó ṣe pé òun náà òyì lè gbé nítorí pé tó jẹ òun náà lọ́mọ mu wọn lòun ọba subhanahu wa ta'ala ọba aláàánú ni ọba oníkẹ́ni ọlọ́run nírú ẹni tó bá wà nírú ṣèṣì báyìí lóbìnrin tó bá rí wípé àwẹ̀ yóò pa òun lára ọlọ́run kò pọn kò pọn àwẹ̀ ní dandan lè lórí kó gbà á nígbà tó bá wà nínú ṣèṣì báyìí. a pé gbogbo àwa tí a bá ń pè ètò yìí yóò máa hàn sí wa wípé ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ wa púpọ̀ tí ọlọ́run bá pa lẹ́nu mọ́ wípé kò sí gbogbo èyíkéyìí nínú ṣèṣì tá a bá wà tó láàsì àgbọ́dọ̀ gbà wẹ̀ jama kò sí ntẹ́ni kankan wọ́n ṣe a máa ṣe lágídí náà ni tí ó sì máa kó nira bá wa ṣùgbọ́n nínú àánú ọlọ́run subhanahu wa ta'ala ó náà ní ẹni tó bá lóyún pẹ̀lú májẹ̀mú tó bá rí wípé oyún yìí yóò kó palára bá wọn àmọ́ tí obìnrin mi bá rí pé tó ń bá gbààwẹ̀ pẹ̀lú oyún kò kó palára bọ̀ tó ń bá ń gbààwẹ̀ pẹ̀lú fífọ́ ọmọ lọ́mú òun lágbára rẹ̀ ọlọ́run wa an tasumu khairun lakum kí ó gbààwẹ̀ ló dáa jùlọ ṣùgbọ́n ọlọ́run ọ̀bọ̀ ẹni tó bá rí wípé òun ò ní lágbára láti lè máa fọmọ lọ́mú kóun tún máa gbà àwẹ̀ òun ò ní lágbára láti lè lóyún sínú kóun tún máa gbà àwẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó yọ̀ǹda arúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ islam wípé kí wọ́n fi àwẹ̀ lẹ̀ nínú ọ̀sán rọmọdọ́n tá a bá wá rírọ àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ń jẹun a ò gbọ́dọ̀ fẹ́ nu láì fi kàn wọ́n o nítorí kó ṣeé ṣe kó jẹ́ wípé òfin ọlọ́run náà ni wọ́n tẹ̀lé pẹ̀lú kọ́lọ́run ṣe ẹ̀dẹ̀ fún wọn tó bá wá rí báyìí kí ni ìtanràn àbí kí ni nǹkan tí irúfẹ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe láti lè rọ́pò àìgbààwẹ̀ náà torí kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kò fẹ́ kẹ́nìkan kan máa nípìn níbi oore èyí tọ́lọ́run kò sínú oṣù Ramadan tọ́lọ́run bá lè sọ pé kí wọ́n fi àwẹ̀ lẹ̀ kí wọ́n má tí ó sì tún fún wọn láwọn tí yóò ṣe déédéé àìgbààwẹ̀ yìí ajẹ́pẹ́rù wọn bẹ́ẹ̀ wọ́n pàdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san tó pọ̀ tí ọlọ́run ọba kó sínú oṣù rọmọbọ́ọ̀nù ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn onímọ̀ wọ́n sọ ọ̀rọ̀ púpọ̀ lábẹ́ obìnrin tó ń fọmọ lọ́mú àbí obìnrin èyí tí olóyún sínú tí kò gbààwẹ̀ wọ́n bẹ nínú àwọn onímọ̀ wọ́n ní irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yóò máa fún àwọn tí wọ́n ń gbààwẹ̀ yóò máa fún wọn ní oúnjẹ ní ojoojúmọ́ ní ọjọ́ àwẹ̀ oúnjẹ ìsinu kò jẹ́ dandan kí sáàrì okó sínú tó bá ti fún nísinu lójúmọ́ kan ìwọ gba àwẹ̀ ṣùgbọ́n ó fún ẹni tó gba àwẹ̀ ní oúnjẹ tí yóò fi sínú. anabi sallallahu alayhi wa sallam anabi ṣe gbèdéke oúnjẹ náà jíjẹ bí ká wà lọ ra bíi pọfupọfu mẹ́ta kakò lọ́wọ́ kó lọ fi sínú la oúnjẹ tó gbé tá a bá wọn ó ṣe déédéé múdù méjì òun náà ni a fún onítọ̀hún láti lè jẹ ìjọ kìíní a fún yóò fi sínú ìjọ kejì a fún títí tá a wò kó parí eléyìí ni nǹkan tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yálà aboyún ni àbí ẹni tí ń tọ́mọ lọ́wọ́ ohun tí ó máa ṣe nìyí láti fi rọ́pò àìgbàwẹ̀ rẹ̀ ẹ wo ìdẹ̀kùn ọlọ́run ìnira ẹnìkan ọlọ́run sì sọ de ìdẹ̀kùn fún ẹni tí kò ní mélòó mélòó lẹ́yìn tó fẹ́ gbààwẹ̀ ṣùgbọ́n kò sí ní tí ó jẹ ní sáàrì bẹ́ẹ̀ sì ni kò ní tí ó fi sínú ẹ wá wo àìlera tó ń bẹ fún ẹnìkan bọ́lọ́n sì tún sọ di ìdẹ̀kùn fún ẹlòmíì ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir faman ahsanu mina Allahi hukman liqawmin yuqinun táwa lẹni tó mọ òfin gbé kalẹ̀ tó tu ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ṣe ìdẹ̀kùn fún ẹni tí ó kù díẹ̀ káàtó fún látara ìlera ó sì tún ṣe ìdẹ̀kùn fún ẹni tí kò ní irúfẹ́ ẹnikẹ́ni tó bá wà nípò àìlègbà àwẹ̀ nítorí oyún àbí nítorí ìfún ọmọ lọ́mú ìǹtẹ̀sìn ni kò ṣe ní pé kó máa bọ́ ẹni tí ń gbà pẹ̀lú kó máa fún nísìnú sáárì ò jẹ́ dandan o ìsinu ẹ̀yọkàn náà ni ṣùgbọ́n tọ́lọ́run bá fún nígbà ìgbàláyè tó bá fi sáárì náà kún kò sí nǹkan tí ògbòrò ń bẹ. eléyìí ó ní ọ̀rọ̀ èyí tó tẹ̀sùn rẹ̀ tí àwọn onímọ̀ sọ bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn jumhur oríṣiríṣi àwọn tafasil ó wáyé lórí ọ̀rọ̀ yìí ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní táwẹ̀ bá tún lọ tán irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yóò san àwẹ̀ yẹn padà ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní tó bá di inú Ramadan kò tiẹ̀ ní fún yẹn ní oúnjẹ yóò dúró dìgbà tí Ramadan tí Ramadan bá lọ tán tí ìfún ọmọ lọ́mú yẹn tó bá wà lọ lẹ́yìn wá gbà náà yóò wá máa san ààwẹ̀ náà padà eléyìí ni ọ̀rọ̀ àwọn jùmọ̀hóòr àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn onímọ̀ ṣùgbọ́n tá a bá ní ká wo ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe ó fẹ́ lọ máa forí sọ màkọ́sídù ṣẹ̀ríà kí ni màkọ́sídù ṣẹ̀ríà níbi ààwẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ti ṣàlàyé ẹ̀ fún wa kí ni nǹkan náà òun náà ni wípé dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala يريد الله بكم اليسر ولا يريد بكم العسر مقاصد الشريعة يعني إن تلون بالرو لوري أو الدنيا ما أبا هنا a bá lọ mú ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ wípé irú obìnrin bẹ́ẹ̀ ó bọ́ọ̀yàn nínú Ramadan tí Ramadan bá lọ tán tó tó tún kúrò nípò ẹni tó lóyún lọ́wọ́ tó bímọ tán ó tún san àwẹ̀ ń padà eléyìí yóò fẹ́ múnira lọ́wọ́ pàápàá jùlọ obìnrin tó ṣe pígbà tó lóyún kò lè gba àwẹ̀ ìgbà tí àwẹ̀ mi ó tún àwẹ̀ tún lọ tán ó ti bẹ̀rẹ̀ sí ní fọmà lọ́mú àsìkò tó yẹ kó òun ò fi san òun ló tún fọmà lọ́mú ó tó di wípé àwẹ̀ mi ò tún dé ó ti ti wà nípò ẹni tó ń fọmà lọ́mú nígbà tá àwẹ̀ mi tún lọ tán àsìkò tó yẹ kó òun ó tún san ó ti ti wà nípò ẹni tó ti ti lóyún á rí pé eléyìí yóò fẹ́ mú ìnira lọ́wọ́ ọlọ́run sì sọ wípé la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run kò fi ara ni wá lókùrùgbà tí a ti rí ẹ̀rí ẹ̀rí yìí sì ń lọ ń forí sọ ọ̀rọ̀ àfọwọ́ abdullahi bin abbas radiyallahu anhu ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kí ó bá wàá yọ́nú sí i èyí tí àfọwọ́ ibn abbas dúró lórí òun náà ni al-it'am faqat duna obìnrin tó wà nírú òkú báyìí tó ń fọmọ lọ́mú ni àbí tí ó jẹ́ aláboyún nígbà tí ààwẹ̀ bá ń lọ lọ́wọ́ kó máa bọ́ aláàwẹ̀ tó bá sì ti bọ́ aláàwẹ̀ kò ní í san ààwẹ̀ yẹn padà mọ́ ìtọ́lọ́wọ́n bá fẹ́ kó ṣe yìí torí pé àfọwọ́ abdullahi bin abbas radiyallahu anhu ọlọ́wọ́n bá kó bá a yọ̀nù sí i òní rọ́kọ̀sà rúkìsọ̀ lè ṣe ìrìkẹ̀bíir wàlàjúzẹ̀l kẹ̀bíir ọ̀fìdẹ́lì ọlọ́run ti ṣe ìdẹ̀kùn fún arúgbó tó ti darúgbó tí kò lè gbààwẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ṣe ìdẹ̀kùn fún àgbàlagbà lóbìnrin tó náà ti darúgbó wàhùmá yutiqani sawm yuftirani insha wa yut'imani kulla yawmin miskina tí wọ́n bá rí pé àwọ̀ ti dá wọn lágara tó bá wù wọ́n lè fi àwẹ̀ lẹ̀ kí má gbà ó ṣùgbọ́n wọn ò máa bọ́ àwọn tí wọ́n gbà àwẹ̀ wala qada alayhima bẹ́ẹ̀ sì ni wọn ò ní ṣe kí wọ́n ní lẹ́yìn wá àgbà náà tàtọ́lọ́n wá sọ àyà kalẹ̀ pé fáwọn shahida minkum shahra falyasumhu gbogbo ẹnikẹ́ni táwọn bá ti bá láyé kó gbà ó. وثبت للشيخ الكبير والعجوز الكبيرة إذا كانا لا يطيقان الصوم والحبلى والمرضى إذا خافتا وأطعمتا كل يوم مسكينا ìbátọ́lọ́ wọn bá sọ àwẹ̀ wá di ọ̀nà yẹn torí pé nípìnlẹ̀ ẹni bá fẹ́ ó lè gba àwẹ̀ ẹni tó wọn gbà tó lọ́wọ́n ti wá sọ ọ̀ràn àwẹ̀ tí ọ̀ràn yẹn dẹ́dẹ́ gbà gbogbo wa kò sí nàmbà fẹ́ ń bẹ̀ agbọ́dọ̀ gba àwẹ̀ ni ọlọ́run wá sàdáyẹn rí àgbàlagbà ó ti darúgbó tí kò lè gba àwẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin àbí aláboyún àti ẹni tó ń fọmọ lọ́mú tí àwọn méjèèjì náà páyà lórí ọmọ àbí lórí oyún tí ń bẹ nínú wọn wọn ni àtàmẹta kulla yawmi miskina wọn ò máa bọ́ alá lójú ẹnì kọ̀ọ̀kan lójoojúmọ́ eléyìí ni nǹkan tí àfẹ́wọ̀ Abdullahi ibn Abbas sọ Abdullahi ibn Abbas sì nìyí kọ́lọ́wọ́n ọba kí o bá wa yẹnu sí i anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi sàdúrà fún pé allahumma faqihu fi din ọlọ́wọ́n ọba bá a fún ní àgbọ́yé ẹ̀sìn wa allimuhu ta'wil kó o sì fún ní ìmọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ nípa ìtumọ̀ alukur'an tí àfẹ́wọ̀ Abdullahi ibn Abbas balẹ̀ sọ eléyìí afuramọ wípé ẹnu anabi sallallahu alayhi wa sallam òun náà ni yóò ti gbọ́ lahu hukmu raf'i ìdí nìyí tó fi jẹ́ wípé èyí tí ó fini lọ́kàn balẹ̀ tó sì ṣe déédéé pẹ̀lú maqasidu sharia òun náà ni pé gbogbo àwọn obìnrin tí wọ́n bá ń bẹ nínú oyún àbí obìnrin tó bá ń fọmọ lọ́mú lọ́wọ́ tó wá rí wípé kò sí agbára fún un láti lè gbà àwẹ̀ nítorí àìlera àbí nítorí ìpalára tí àwọn lè kó bá ọmọ ní tí yóò máa ṣe náà ni wípé kó mú ẹnìkan nínú aláwẹ̀ kó máa fún ní oúnjẹ ìsinu títí tí àwẹ̀ náà ò fi parí tí àwẹ̀ bá lọ tán irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kò ní san àwẹ̀ náà padà insha eléyìí ni ìdẹ̀kùn nínú Islam torí pé ọ̀pọ̀lọpọ̀ fìtínà ló ti ṣẹlẹ̀ lórí wípé tó bá tún bọ̀ ọ̀yàn tán á tún sọ pé kó tún dá àwẹ̀ yẹn padà ó ti ń di ìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì ṣùgbọ́n èyí táwọn adúlé lórí ọ̀kan ni nínú ọ̀rọ̀ táwọn a sì rí kóun ló tẹ̀sùn àjò wallahu alam nítorí pé a rí fìtì sí ọ̀dọ̀ àfàwọ̀ Abdullah ibn Abbas nínú ìdẹ̀kùn ọlọ́run ọba subhanahu wa ta'ala tí a bá wá rí wípé irú obìnrin tó ń fọmọ lọ́mọ yìí àti jẹ àti mu gan-an ìnira ni káàwó tó dé tá a tún wá ní kó tún wá bọ́ọ̀yàn kí ni Islam sọ lérí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kì sọ̀ràn yàn fún ma o nítorí pé nǹkan tí a ò bá lágbára ọlọ́run kò sọ di dandan lé wa lérí o irúfẹ́ obìnrin báyìí yóò fi ilẹ̀ tó bá rí wípé a ti bọ́ra rẹ̀ gan ìnira ni fún tí kò bá ní kápá láti lè ṣe ọlọ́run yọ̀ǹda rẹ̀ yóò máa jẹun lọ́sàn-án àwẹ̀ kò sì ní í ṣe nǹkan kan kò ní bọ́ ẹnikẹ́ni torí pé oúnjẹ ọ̀sán àwẹ̀ tí ń jẹ gan kò rí jẹ bó ti tó àti bó ṣe yẹ tí ìnira bá débẹ̀ tọ́lọ́mùpá padà wá múdẹ́kùn wa yóò ṣe padà wọ́n tí yóò bá sí ẹ̀pẹ́ ọlọ́run bá ti yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá máa condition torí pé obìnrin bẹ́ẹ̀ wà ṣùgbọ́n èyí tó dáa jù ó náà ní ká gbìyànjú bó ti wulẹ̀ kó máa kó wá ní tí ó máa fún àwọn tí ń bá ń gbà ẹnìkan tí ó fún tí ó fi máa sínú eléyìí ni tí ó lóore jùlọ kí ọlọ́run kì í kún wa lọ́wọ́ bákan náà ẹni tí ó ti dàrúgbó àgbàlagbà tí kò lágbára àti lè gba àwẹ̀ lọ́kùnrin àti lóbìnrin ìyá arúgbó àti bàbá arúgbó ṣẹ̀rí Islam ti ṣèdẹ̀kùn fún wọn o tí wọ́n bá lágbára àti lè gbà tí ò pa wọn lára yókè bàbá mi ń bẹ yóò ní òun ò lè má gbà òun sì lágbára rẹ̀ ìyá mi náà lòun ò lè má gbà òun lágbára rẹ̀ ṣùgbọ́n tá a bá rí i pé agbára wọn ò gbé ká sọ fún wa kán fi àwẹ̀ torípọ́ lọ́wọ́n bá ti ṣe ìdẹ̀kùn fún wọn o kí ni wọ́n ó ṣe wọ́n máa bọ́ àwọn aláàárẹ̀ àwòsàfòrúlà wọn máa bọ́ àwọn aláwẹ̀ ẹni tó bá ní wọn mú ẹnìkan wọn máa fún ni tí ó fi máa sínú títí tí àwọ̀ fi parí táwọn bàbá yìí ò bá wa lágbára àti lè ṣe nítorí pé èyí tí wọ́n ń jẹ gan àwọn ọmọ ló ń fún wọn ó ti di ojúṣe lérí àwọn ọmọ wọn láti máa bá wọn bọ́ àwọn aláwẹ̀ kí eléyìí náà lè máa ṣe déédéé ààwẹ̀ tiwọn náà nínú oṣù Ramadan káwọn náà bá lè kópa nínú ẹ̀san bíi bàǹtìbàǹtì ẹ̀san ńlá ẹ̀san tí ò láfiwé èyí tí ọlọ́run bá fi sínú oṣù Ramadan bákan náà ẹni tá a sọ pé olóyún tó fọmọ lọ́mú tí ò bá ní kò sí nǹkan tó burú wọn lè ràn án lọ́wọ́ lọ́nà kan àbọ̀nà mi kó náà ò lè ní àǹfààní tó pọ̀ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò fẹ́ kẹ́nikẹ́ni ó pàdánù làádàá tí ń bẹ nínú oṣù Ramadan agbáwẹ̀ kò ń ìgbà àwẹ̀ yìí ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àbí ọlọ́run ọba ló ti tóbi rẹ̀ kí ọlọ́run ọba kí ó máṣe tó ẹnì kọ̀ọ̀kan wa sọ́nà kí ó sì fún wa ní àgbọ́yé ẹ̀sìn bó ti tó àti bó ṣe yẹ ló fi wá jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó wá lágbára kò lóyún kò fọmọ lọ́mú àìsàn ọgbẹ́ inú ò dà ọ́ láàmú sì ni ìṣàrúgbó lọ́kùnrin àti lóbìnrin òwa máa máa finú fídọ̀ òwa Ramadan ẹ rí i pé ìbínú ọlọ́run tó tóbi olónítọ̀hún òun kọ́ lẹ́tà sí. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé ìlànà kalẹ̀ fún ẹni tí ó jẹ́ aláboyún àti ẹni tí ń fún ọmọ lọ́mú àti àwọn arúgbó lọ́kùnrin àti lóbìnrin wípé wọn ò fi àwẹ̀ sílẹ̀ tí wọ́n bá ń payà wípé gbígbà àwẹ̀ yóò kó ìpalára bá àwọn ṣùgbọ́n wọn ò máa bọ́ ọ̀yàn nígbà tí àwẹ̀ bá ń lọ lọ́wọ́ àmọ́ àwọn mi ìran obìnrin méjì kan bẹ tó ti pé ìdájọ́ tiwọn ó tún yàtọ̀ sí eléyìí ó náà ní alhaibu wannafasa obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni obìnrin tí ẹ̀jẹ̀ bímọ tí kò tí ì dá lára rẹ̀ tí eléyìí bá wáyé nínú oṣù Ramadan ìdájọ́ tó ń bẹ fún wa ó fẹsẹ̀ rìn láti ọ̀dọ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam anabi sọ wípé nínú hadith afáwa abu sa'id al-khudri òjíṣẹ́ ọlọ́run ọba ní alaysa idha hadat lam tusalli wa lam tasum. anabi sallallahu alayhi wa sallam anabi ní sí kì í wá sí wípé tóbìnrin bá ti ń ṣe nǹkan oṣù kì í kírun àìmọ́ kírun rẹ̀ kò sì ní san irun padà ọlọ́run ti bọ̀ ọ́nà wa lam bẹ́ẹ̀ sì lóbìnrin ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó gbúdọ̀ gbà àwẹ̀ nínú Ramadan kódà kìí àsọ pé kọ́ bọ́ọ̀yàn yóò fi àwẹ̀ yẹn lẹ̀ bẹ́ẹ̀ yóò máa jẹun lọ́sàn-án Ramadan nítorí pé ó ń ṣe nǹkan lọ́wọ́ àmọ́ tí Ramadan bá lọ tán kí ọdún mi ò tó dé kó gbìyànjú ó jọ̀ràn àyàn lé lérí o kó gba àwọn àwẹ̀ tó jẹ nínú oṣù Ramadan ó padà gbà á padà ọlọ́run ọbọ̀ wa là á ní dandan lé lórí ìgbà ó bá tó lè gbà padà ní kó gbà á ṣáájú kí Ramadan mi ò tó dé bó bá wù ú lè máa gbà lẹ́yọ kọ̀ọ̀kan kó gbẹ ẹyọ kan lóṣù yìí kó tó lè sínú kó tún gbẹ ẹyọ kan gbogbo àwọn ìdẹ̀kùn yìí ọlọ́run ṣe fún ẹni tó jẹ ẹni tí ń ṣe nǹkan oṣù àti obìnrin tó ń rí ẹ̀jẹ̀ ìbímọ àwọn méjèèjì wọn ò ní gbà àwẹ̀ kò sì sí tàràkàkà fún wọn nínú àwẹ̀ ṣùgbọ́n táwẹ̀ bá lọ tán kí àwẹ̀ mi ò tó dé méjì ni wọ́n dín ní mẹ́ta ni wọ́n dín ní mẹ́rin ni kí wọ́n gbìyànjú àti san padà abẹ́ ọlọ́run ọba mi tóbi rẹ̀ kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì jẹ́ kó yé wa nítorí pé àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa alayhi wa sallam pàápàá jùlọ ìyàwó Aisha radiyallahu anha wọn làwọn a máa san àwẹ̀ táwọn náà bá jẹ látara nǹkan oṣù nínú Ramadan àwọn kì í san padà àfi ìgbà tí ṣàbán nínú oṣù ṣàbán tí ramadan bá kù oṣù kan ìgbà náà ni àwọn tó máa san padà eléyìí túmọ̀ sí wípé kìí ṣe dandan ni wípé tí ramadan bá ti parí kété a gbọ́dọ̀ san gbogbo ẹ̀ padà lá islam ṣe dẹ̀kun a lè máa san díẹ̀díẹ̀ a lè san papọ̀ a sì lè máa ṣe ní ìlàbọ̀ra wọn a lè san méjì ní oṣù yìí kátó tó ń bọ̀ ká sí a sáré gbúdọ̀ rí wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ wọn rí i pé àwọn ti san ṣáájú kí rọmọdọ́ọ̀nù mi ò tó wọlé abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀ kí wọ́n ṣàfihàn ní àgbọ̀yọ̀ rẹ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.